بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسوله الكريم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tó sọ wípé kí a tún bẹ̀rẹ̀ Ramadan ọdún eléyìí tí í ṣe fourteen forty seven one thousand four hundred forty seven lẹ́yìn hijira níbi sallallahu alaihi wasallam ó sì de two thousand twenty six abẹ́rẹ́ rẹ̀ lónìí ti ṣe on the eighteen February two thousand twenty six ọlọ́run jẹ́ ayọ̀rí ẹ̀ láyọ̀ ọlá ti tóbi ọlọ́run ọlọ́run rẹ̀. ìṣesí wa ní ibi tafsir òun náà ní pé kákọ́ rìváìsì ìta ṣe lọ ní èsìn níwọ̀nba ká tó wá sọ ti ọdún ìmọ̀. sọ̀rọ̀ suratul Fatiha náà ni a wà a sì bá a lẹ́sìn bí dé orí gbọ́nà ọlọ́ọ̀bà àlèkè ọlátọ́sọ́mọ́ pé ihdina siratal mustaqim èyí ọlọ́run mọ́sàsì ìtọ́sọ́nà tààrà tó dúró tọ́ mọ́sàsì fún wa fi ta wá lọ́rẹ fi ṣe ẹ̀bùn fún wa látọ̀dọ̀ bá mọ̀nà àánú ọlọ́run ni ìmọ̀nà rẹ̀ ẹni tó bá sọ̀nù tó ṣìnà déédéé ni látọ̀dọ̀ ọlọ́run kèsì pé báyọ̀ lọ́wọ́n bá lè kí wá sí àbòsí sí iṣẹ́ ìṣe ẹ̀ náà lọ́fà eléyìí ni àkídà ahlùsúnà ọ̀jẹ̀mọ́à àkíádà àwọn ẹni rẹ̀ àwọn ẹni ọlọ́run ipe ẹ̀ ń bá ṣe kúngẹ́ dáadáa. látara ọlá ọlọ́run ni àánú rẹ̀ ni ìpìlẹ̀ ṣíṣe kò ń gẹ̀wọ̀n ọlọ́ọ̀ba ló ní máa fẹ́ ń tó wù ẹni tó sì ṣìnà kò gbọ́dọ̀ bú ọlọ́run látara iṣẹ́ rẹ̀ náà ni ọlọ́run wàá ràn lọ́wọ́ ọlọ́run pa á ti fi ń bá ìṣìnà yẹn lọ ká lè dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ká fún ọ̀pẹ́ fọlọ́run tọ́tọ́ wa sí ojú ọ̀nà Islam ojú ọ̀nà òdodo ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú látòrí ànábì ádámù alayhi salatu wassalam tó fi dórí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tọ́wọ́ pé ìtọ́sọ́nà yẹn náà ni ìjuwọ́lẹ̀ fọlọ́n tán korongodo láì ní wẹ̀yìn wò lọ́lọ́ba àlekọ́lá sọ pé inna ad-dina islam dájúdájú ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run tí ò sí mi iná ẹ̀lẹ́sìn Islam ìjuwọ́lẹ̀ fún ntọ́nàmọba àlèkè ọláńfẹ́ kọ́lọ́n jẹ́ kí èmi àti yín ká mú délé ọ̀la àti tóbi ọlọ́run ọláàánú rẹ̀. àwa sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ìdínà sọ̀rọ̀tọ̀ mustaqim ṣùgbọ́n nítorí ojú kòkòrò kíkà asáré pé sọ̀rọ̀tọ̀ lẹ́dínà ní àmta lẹ́yìn gbáyìí ní ọ̀tútù àlẹ́wọ̀n aláàbọ̀lì ó ti yẹ pé àfún ní ẹ̀tọ́ rẹ̀ tó tó ń gbà náà. àkọ́kọ́ ọ̀rọ̀ agbọ́nrin tá a sọ lórí ìdínà sọ̀rọ̀tọ̀ mustaqim òun náà ní pé ẹ ń rahman rahim kan áyà kan nínú súrọ́tìrì fatiha tó bá dórí ìdínà sọ̀rọ̀tọ̀ mustaqim. yọ kà ní àyà ẹlẹ́ẹ̀kẹfà àjẹ́ pé ètùkù lẹ́yìn rẹ̀ àyà kan péré náà ni tó fi jẹ́ méje ṣùgbọ́n bá sọ pé rahman rahim ọjọ́ ìbẹ̀rẹ̀ fatia ni àtàwọn súra míì náà màkèsè pé ọjọ́ òdìdí àyà kan nínú ẹ̀ àjẹ́ pé èyí sọ̀rọ̀ ọ̀tọ̀ lè mọ́sítẹ́kì yọ kà sí صراط الذين أنعمت عليهم يوكا إليك فا غير المغضوب عليهم ولا الضالين يوكا كون إليك جي ona ti pé báyìí ìyẹn jẹ́ agbẹ́rin alákọ̀ọ́kọ́ tá a mẹ́nuba agbẹ́rin ẹlẹ́ẹ̀kejì ona ni pé as-sirat ọwá ní as-sirat bisin dípò pọ̀ ṣùgbọ́n jùmọ́rò ulama sọ́ọ̀d ni wọ́n kà àbí jùmọ́rò kura sọ́ọ̀d ni wọ́n kà kìí ṣe sìn. àmì sì tó kà pẹ̀lú zai zeratal mustaqim. masala ẹlẹ́ẹ̀kẹta agbẹ́rin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ta mẹ́nubà ó náà ní ife ìdínà tọ́wọ́ bí àṣẹ lọ́jọ́ ṣùgbọ́n ń bọ̀ jẹ́ pé níta ń bá wí ọba tó dá gbogbo wa ni ó ti wá change sí àdúrà à ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run nìyẹn ife à ń bẹ lọ́run pé ọlọ́run tọ́ wa sí ojú ọ̀nà agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrin tá a mẹ́nubà òun náà ni pé ayàtọ̀ ṣáájú ehdina siratal mustaqim òun náà ni iyyaka na'budu wa iyyaka nasta'in èdè ọlọ́run nìkan ṣoṣo ńlá màá sìn wọn nìkan náà láàmú wà lọ́wọ́ ẹ̀ bí ìgbà tó ní béèrè wá béèrè pé ìrànlọ́wọ́ olùwà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run o gbogbo wa kan ehdina siratal mustaqim ìrìn ọlọ́run tó wá sí ojú ọ̀nà tààrà ojú ọ̀nà tó dóótọ́ lẹ́yìn ìgbà náà látọ́ wá sèròyìn ojú ọ̀nà ipe siratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn tó ti pé ìwọ ọlọ́run ti ìrọ̀rà rẹ fún ghayril maghdubi tí èsì ojú ọ̀nà àwọn ẹni tó bínú sí tí èsì ṣe tẹ̀lé àwọn ẹni àánú. agbẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé àdánù èdè lárúbáwá ó wà mutaaddi ó transitive ọlọ́sùnmọ́ fúrúlùbì yìí yálà láti pẹ̀lú lam àbí pẹ̀lú ìlà méjèèjì náà láti mú ẹ̀rí rẹ̀ wá nínú Qur'an àti ní tọ́ka sí. mẹ́sàlẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà onáà ní ta sọ pé fi hádà tọ́lá ìṣàárù mi tààrí ìbìnrin mọ̀kúrú wa ẹnà òfẹ́ nígbàtà ní ìdínà sọ̀rọ̀ tọ́lù mustaqim tọ́wá sí ojú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà tààrà àti ìsọrú ojú ọ̀nà tá à ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run àkàsọ́kú wa tọ́ sọ́nà lásán tọ́wá sí ojú ọ̀nà tọ́tọ́ so àwa náà sì mọ̀ yìí pé ńgbà tá a fi ń sọ pé ojú ọ̀nà tọ̀tọ̀ a jẹ́ pé orí ń bẹ́ńbẹ́ nìyẹn so ọlọ́run ti fi nù wá yìí pé orí ń bẹ́ńbẹ́ náà ló fi pè ní mustaqim ojú ọ̀nà tọ̀tọ̀ ojú ọ̀nà tààrà ìjọba ajẹ́ ká mọ̀ pé orí ń bẹ́ńbẹ́ oná ẹni pé ntọ́lọ́n tó wá mú aléyìn ẹ̀ pé siratal ladina an'amta alayhim ghayril mọ́sálẹ̀ ẹlẹ́ẹ̀keje tá a mẹ́nubà òun náà ní pé fi hadha talab istislamu lillahi bi annahu qadir ala ita'i al-matlub nígbà tí ọlọ́run ti fi nù wá pé ká máa sọ pé kóun ọ̀tọ̀ wa sọ́nà àjẹ́ pé àwa náà ti gbà pé ọlọ́run bá lè kí ọlá àti gbà pé ó lágbára láti fún wa ní ní ta àtọ̀rọ̀ yẹn náà la ń tọrọ lọ́wọ́ rẹ̀ so ń bọ̀ yẹ gbogbo nǹkan tá à ń pa ni ọlọ́run náà ló ní gbogbo nǹkan tó jẹ́ ti ní ni ọlọ́run ọba àlìkẹ́lá ni ó ní torí ẹ̀ ọba sọ pé láhùn màmá mọ́lìkì ọlọ́run ìwọ náà gbogbo nǹkan pátá ìwọ ló ní nǹkan yẹn tó ẹni tó bá wù ọ́ ó fún ní ọlá ẹni tó bá wù ọ́ gbà kú lọ́wọ́ ẹ̀. mọ́sálẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ tá a mẹ́nubà agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹjọ ona ni pé fi tawji hadha talab ila allah itiqad bi anna subhanahu wa ta'ala mustajibun li du'a al-'abd pẹ̀lú pé ọlọ́run ní ká máa tọrọ àdúrà yìí ó túmọ̀ pé ọlọ́run ọba àlekè ọlọ́run ọba tí máa jẹ́ àdúrà ní máa gbọ́ ìpè ẹrú rẹ̀ ni sọ̀rọ̀ ti ṣàlàyé ẹ̀ fún aláwọn àyà mi nù Kùránì ànábì wọ́n sọ́sọ́làm náà sọ ń pa rẹ̀ pé ọlọ́run ọba àlekè ọlá ọba tó yẹ kúndìyàn bá bẹ̀ kí máa ń gbàdúrà ni kọ́lọ́n kọ́ gbàdúrà agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹsàn-án náà ni pé àyà yìí fi ìfìbátu sífàtìlì ráàdà wàlìmọ̀hábàtìlì láì tààlà bímnà pẹ̀lú pé ọlọ́run ní ká máa tọrọ ìdáyà lọ́dọ̀ òun ó mìíràn pé èrò ń bẹ fọlọ́run ìfẹ́ náà sì ń bẹ fọlọ́run ìyẹn pé ọlọ́run náà nífẹ̀ẹ́ àwọn nǹkan kankan nínú tó nífẹ̀ẹ́ òun náà ní as-siratul mustaqim ó sì ní ká máa tọrọ ìlọ́dọ̀ òun so bẹ́ẹ̀ náà ni ó fi ìrún gbẹ̀lẹ̀ pé ọlọ́run bàrí kí ọlá ó ní ìràdà so àyà pọ̀ lórí eléyìí nínú ẹ̀ nígbóló ọlọ́run tó sọnu suratul one twenty six yìí faman yuridillahu an yahdiyahu yashra sadrahu lil islam ẹ̀ńtọ́ba tọ́lọ́ ń bá gbèrò láti fọ̀nà mọ́ yóò jẹ́ kí ìgbáyà rẹ̀ ọmọ sípayá fún islam islam ọmọ rọrùn fún yọmọ tẹ́lọ́rùn yọmọ dùnmọ́ ní ọba tí ń sọ ní ọmọ gbádùn rẹ̀ bí ọba tí ìgbọ́ kò tí ì kò ní tẹ́lọ́rùn bí wàá tọ́jọ́ tí ò ní yọ̀ ni so ẹ̀ńtọ́lọ́ ńlá àánú rẹ̀ ṣe nìyẹn yọmọ fẹ́ràn kọ́sà gbọ́rọ̀ ọlọ́run ṣíṣe Qur'an àti àdìsá Ànábì sallallahu alaihi wasallam agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹwàá tá a mẹ́nubà ona ni wípé fi hada du'a talab fi fi hada du'a talab al hidayah min Allah ta'ala li umumi jama'at al muslimin lil ukhuwati al islamiyyah allati bainahum nbo Ọlọ́run bá èrè ọlọ́run tọ́ wa sí ojú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà tààrà kò sọ pé máa sọ pé ìdíni siratal mustaqim ọlọ́run tọ́ ìmí sí ojú ọ̀nà tọ́tọ́ ó tún pé òun ṣàdúrà fún ara rẹ òun sẹ́ ṣàdúrà fún àpapọ̀ mùsùlùmí kò sí tọ́fà ju ìjẹ́ ọmọ ti mọ̀lẹ́bí lọ ìjẹ́ ọmọ ìyá ti ìlú lọ ìjẹ́ ọmọ ìyá ti ará lọ tí islam bá ti panipọ̀ àìtúnwò nǹkan àìtúnwò ẹlẹ́yàmẹ̀yà kan lẹ́yìn mọ́ ẹlẹ́yàmẹ̀yà yẹn kìí ṣe nǹkan rẹ̀ kìí bímọ rẹ̀ bọ́bá mú nǹkan dúdùn wá fún yẹn lásìkò kan aburú ti ọ̀pọ̀ ọlọ́run balẹ̀ ìfẹ́ láòsì fẹ́ kẹ́yìn kan ọmọ ìpẹ́ra ẹni ọmọ ìbàdàn ọmọ ìjẹ̀bú ọmọ ẹ̀gbá ọmọ èkìtì ọmọ òkèèwò ọmọ inú tó lọ́ọ́ balẹ̀kẹ́ ọlá ọ̀fẹ́ ni inú tí ọlọ́ọ́ balẹ̀kẹ́ ọlá tó kórìíra ni inú wa àìmọ̀kan jàhìlíyà ni Islam ní ẹjọ́ payín pọ̀ under platform Islam ní ẹtí máa ṣe mú tẹ bá fẹ́ ṣe tí gbogbo ọwọ́ wa di ẹyọ kan ṣoṣo lọ́lọ́run sọ fún anu Suratul Hujurat yìí pé innamal na ikhwa àwọn amúmi ní òdodo ọmọ ìyá ni wá o so ẹlẹ́yàmẹ̀yà tá a bá tún fi ń tanra wa kò dáa kò bá mu kò séwọ̀ ń bí pé eléyìí wá láti Ìbàdàn eléyìí wá láti Ẹ̀gbá eléyìí wá láti Ìlọrin eléyìí wá láti kò séwọ̀ ń bí yẹn ṣùgbọ́n pé ẹ para yín pọ̀tẹ́ ń ṣiṣẹ́ under platform kan under platform ti Islam àwọn kan kóra wọn jọ wọn láwọn ní àáfà ìlú kan wọ́n sì ń gbélu yẹn ẹlòmíì sì jẹ́ àáfàá náà nínú ìlú hùn ṣùgbọ́n torí pé kìí ṣe inú ìlú ló ti wá mo sì jẹ́ ọdá sí ṣé islam wà láǹṣe o islam onífẹ̀ẹ́ nú ni là ń ṣe yẹn tòró náà fà á ya kùránì yọ fàdíìsì bẹ́ẹ̀ bá bá wí yóò tún wá nǹkan wí islam alálùmọ́lá alálù ẹ̀ àmúlùmọ́lá bá a ṣe ń ṣe islam látọ́ wá ń ṣe nǹkan míì tí ọba islam yẹn kódà àfáà mi ìgbà tó yẹ kó ń lọ káwọn èèyàn jẹ́ kójọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló tó kọ́ wọn kí ó síbẹ̀ náà wà tí ó wà láti ìlú wọn wọn ò kàkàrà wọn ṣé nǹkan rí nìyẹn so ẹlẹ́yàmẹ̀yà nìyẹn kò sínú Islam ṣùgbọ́n ìwé tó bá sọ pé ihdina siratal mustaqim ọ̀yọ́kọ́ ọmọ ní ìfura mọ́ al-ukhuwatul islamiyya tí ń bẹ láàrin wa so àkíyèsí kan wá ń bẹ táà mẹ́nu bà ní èsìn ṣùgbọ́n mo rí i pé ó jẹ́ pàtàkì láti mẹ́nubà lásìkò yìí òun náà ní wípé al-ukhuwwatul islamiyya as-sadiqa tamna'u muqata'ata al-akhi al-muslim aw al-ukhti al-muslima limuddatin tawila aw hijranihi li akthara min thalathati ayyam tọ́wá ṣe pé tòótọ́ àmọ́rírì ìdìnà siratal mustaqim táwọn wí lójoojúmọ́ ní gbogbo òun ní gbogbo rákà ẹwọ nǹkan lójoojúmọ́ ní gbogbo òun kọ̀ọ̀kan táǹkì àtọ̀ràn yàtí náfìlà ní gbogbo rákà kọ̀ọ̀kan táàkà sóràtì fàtí àmbẹ̀ àtìgbà táàbà ti nu irun tábà ń safá à tọ́wáyé pé òdodo ní ìdìnà tọlọ ní ká máa wí náà sì gbà pé nítorí ká máa wí nìyẹn èyí bọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí yóò dì kó ò ní bá mọ́. kílẹ̀ kílẹ̀ ń wá kì kílẹ̀ yẹn fẹ́ ayé tí ò ní tán kílẹ̀ ń mọ́ nílé ayé ọmọ ya rẹ̀ ó sì ọ̀wọ́ kó wá ọ̀hún ó dùn nítòsí ó burú jáì gbogbo èèyàn ló tún dá lẹ́bi látòjúwe kọ̀ wá túmọ̀ sí pé kọ́ wá ju ìjẹ ọmọ ìyá ìsìláàmù kọ́ wá jù nù èdínà sọ̀rọ̀ ọ̀tọ̀lù mùsùlùmí tó ń wí ó yẹ kó lè kọ̀ǹtró rẹ ipe ọmọ ìyá rẹ náà sì ni ó wà ìdáa ni ṣèpọ́n ńlọ́lọ́ fún nǹkan yẹn kọ̀ mọ jẹ́ pé bó o ṣe ń tọrọ ìdáyà fún suratul fatiha kó o tún tọrọ ìdáyà fún náà láì ṣe pọ̀ nǹkan suratul fatiha pé kọ́lọ́n dá kó mọ̀ bá ń fi ọ̀nà mọ ẹni yìí ọlọ́run má jẹ́ ní àdìsọ́kàn abú lórí rẹ ọlọ́run má jẹ́ ń tara rẹ̀ tẹ ìwọ ọlọ́run nǹkan yóò bá wúyẹ́ àbí tó ṣẹlẹ̀ níjà láàrin àbídẹ́ àyèdè láàrin àwa àtọmọ ìyá wa agbọ́dọ̀ gbìyànjú lórí pé kọ́tán kọ́ parí ní kíákíá kódà a gbọ́dọ̀ yẹn lójú kọjá ọjọ́ mẹ́ta ọba àtìyàwó inú ilé inú rẹ ilé rẹ kọ ọmọ yẹn ìyàwó rẹ lódì kìí nǹkan kódà bó ti pinnu ọmọ ìyá rẹ sì ni ìdí ọmọ ìyá ọgbọ́dọ̀ sẹ́kù nípa pé ńgbọ̀ bá kọ́ ní ní sí làlá yìí ò ṣe ní dàrú bá rántí yẹn gan olùwà pàǹtí kí àtúnṣe wà láàrin wa yẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ ìkọrẹ ẹni sílẹ̀ tí ń tí ì bá ti tó obìnrin tó ti yẹ̀yà kúyà obìnrin mọ̀ ń sọ́fà jù bóò ni ó ṣe tó àlámọ̀ rí ara rẹ̀ pẹ̀lú ọkùnrin míì lẹ́yìn gbọ́ bá kú lọ́dọ̀ rẹ̀ tóbi bá ti ń di pé ó ń lọ lé méjì mẹ́ta mẹ́rin ìtìjú ti bá ìtìjú ti lọ ọkùnrin oríṣiríṣi ní lórí ìtìjú ti lọ ọba àjẹ pé márẹ́jì ìsìláàmù náà ní í ṣe ìtìjú ti lọ nìyẹn iyì obìnrin kọ́ wà lọ́dọ̀ ọkùnrin kan kó sì wà pẹ̀lú ẹ̀ wọ́n sì jọ máa ṣe àlámọ̀rí wọn tí wọ́n fi lọ tún lọ dojú inú àlùjánnà lálẹ́ kìyàmù. tọ́lá pé ìdènà sọ̀rọ̀ ọ̀tọ̀ mùsàkìm tó ń ṣe ó yí ọ dáadáa ó sì ń ṣe ń ṣe tòdodo ó sì gbà gbogbo ń tọ́yọ kọ́ ọmọ ṣe nìyẹn ọ̀gbọ́dọ̀ yan ọmọ ìyá rẹ lódì kọjá ọjọ́ mẹ́ta ànábì sallallahu alaihi Muslim látọ̀dọ̀ anas bunu malik àmì náà gbà wá nù àwọn sàbí aisha gbà wá àtàwọn míì òtí ọlọ́run sọ pé látàbá àgàdú wà látàhásàdú wà látàdábàrú wà kúnú ìbádà láì ìṣwánà láàyè hìlù lè mùsùlùmí an yá jùrà àkáwù fọ́ọ̀kà tàlátà ti àyà ẹ̀yin mùsùlùmí òdodo ẹ gbọ́dọ̀ kórìíra ara yín o láti bí bógúdù ìkórìíra látàbá àgàdú ẹ gbọ́dọ̀ kórìíra ara yín o lè kórìíra tó ṣe lásìkò tó ṣe àti bó ṣe ṣe àti irú tó ṣe ṣùgbọ́n lẹ́yìn inú islam ọ̀wọ̀ islam gbọ́dọ̀ ṣẹ́kù ó tún fẹ́ràn rẹ̀ nítorí ti islam torí imáàlì ti ń bẹ lọ́kàn rẹ̀ tó fi ń sin lọ́run tí fi ń gbàgbé ní sálùwàlà tí wọnú mọ́sálásí ó kórìíra ìbàjẹ́ tó ṣe ó sì gbọ́dọ̀ kọjá àlà lórí ẹ̀ kọ́ wá jẹ́ pé àtòun àti ìsìláàmù rẹ̀ àti gbogbo ní ọwá kórìí rẹ̀ lákòpọ̀ ṣe ṣe mùsùlùmí òdodo nìyẹn lọ yẹra rẹ̀ wò òṣìṣẹ́ ọlọ́run sọ pé látàbá ràdù ẹ gbọ́dọ̀ kórìíra ara ní o wàlá àtàhà sàdù ẹ gbọ́dọ̀ ṣe kèé ta náà ní pé ìdẹ̀kùn tọ́lọ́run ṣe fẹ́ nìkan kọ ọmọ rò wípé kọ́ náà ó sì mú kó lọ́dọ̀ rẹ̀ kódà kọ́ lọ́mọ fún ọtẹ ọlọ́run kì í ta ẹ máa mọ́nì òrè tọ́lọ̀ ọ ìwọ ọ̀fẹ́ òkú ṣùgbọ́n tọwọ́ ọmọ ìyá rẹ̀ ọ̀fẹ́ òkú kì í ta nù bàrú ẹ wàkúnú ibadallahi ikhwana ẹ máa jẹ́ ọmọ ìyá kẹjọ máa jẹ́ olùsìn ọlọ́run eléyìí tánàjà sálàm sọ ìgbogbo alókó sínú pàtàkì jùlọ àwọn obìnrin ìbàjẹ́ tó dídò ń bẹ lára wọn ń bẹ lára tí a náà oṣù bẹ lára wọn pọ̀ nípa gbọ́ ìsọ yìí ǹdí ò tó nǹkan ọmọ bàbá rẹ̀ kí nǹkan ọmọ tànú nǹkan tó ti kú fínfín tó ti tọkùnrin ti gbàgbé ẹ̀ àwọn ìtumọ̀ gbé káàkiri láàrin ara wọn ẹlòmíì ọkàn jọkùnrin ni bí obìnrin ló náà ṣe rí tí àwòrán bá sọ fún báyà ntí ọkàn ilé náà nù àwọn òsì gbọ́dọ̀ ṣe kí ni àwọn gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ abu ni na wabi kalimi wani a na samina nituwa ci manita kada usuwa samina nituwa ó sọ bí jobin lọ ẹ ń bá ṣe pé nítorí wọn wà á rí kọ́ọ̀sì ni àwòkọ́ọ̀sì kan látara obìnrin òun gan tó ti wá jóbin jobin gan lọ sọ ọkùnrin ni o kọ̀ wá rí nǹkan kan jùlọ mọ́ ju táwọn obìnrin ń ṣe ni wọ́n ń wù òfófó tí ń ṣe àmẹ̀bọ̀ tí ń ṣe ẹjọ́ tí wọ́n máa tò ó náà wá dé lẹ́jọ́ bí ọ̀pẹ rẹ̀ wọ́n bá jókòó bá ẹjọ́ ni ntọ́ wa ń sọ òtún jọ ánà sàmínà nìyí tó wà bú jòbìnrin lọ bẹ́ẹ̀ náà lọkùnrin tí ń kó téènì ọ̀run téènì ni wọ́n á wù dáhùn bí wọ́n fi sọ̀sọ̀ òun náà bá kó sọ́yún dìwọ̀n ni ẹni tí èsì ẹlẹ́sìn Islam ń gbọ́ mọ̀ wò ó kóṣẹ́ lè rí nǹkan kan ṣe ń gbèsè ayé ẹ̀ tó kó téènì ọ̀run ánà sàmínà nìyí tó wà nìyẹn nígbà tí wọn bá ti jẹ́ pé ọmọ kọ́ sí obìnrin tó sì jọkùnrin tí ó tún wá burú ju àwọn obìnrin gan lọ Islam kò fẹ́ ká máa ṣe gbọ́ ìsọ yìí kò sì fẹ́ kọ́ jẹ́ pé àmọ́ rojọ́ ara ẹni kò ní tánú ara ẹni kò bá Islam mu òṣìṣẹ́ ọlọ́run wá parí àdìsí yẹn pé wàlá yahilu li muslimin an yahjura akhahu fawqa thalathati kọ̀lẹ́tọ̀ fẹ́ ń bá pẹ̀rẹ̀ mùsùlùmí tí ì bá ṣe mùsùlùmí wàhálà ṣe nìyẹn wọ́n sọ bá pẹ̀lú rẹ̀ mùsùlùmí nínú rìwáyà mi ò ní wà láàyè ìlúlù mìíní ẹ bá jẹ́ mọ́mìnì òdodo kọ̀lẹ́tọ̀ fún ayájúra àkáhù kọ́nyẹ́ ọmọ ìyá rẹ̀ lódì kọjá ọjọ́ mẹ́ta táwọn méjèèjì ọwọ́ apàdé fàyí ìrìdò àádá wà yóò ìrìdò àádá kílẹ̀ ọwọ́ ọba ti rí lọ́kàn báyìí ọkàn lẹ́rí mọ́nà bòmín kí alóbi tó wà ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wà khairuhuma alladhi yabda'u bis-salam òjísé ọlọ́run sallallahu alaihi wasallam pé ẹn tó lórí jù náà méjèèjì ẹ bá kọ́ bẹ̀rẹ̀ sálámà àwọn obìnrin bàjẹ́ ẹ̀yìn wọ́n lọ mo ti sálámọ̀ sí yorùbá gan fúnra ara wọn sọ pé pẹ̀lẹ́ ó ní akọ ó ní abo pẹ̀lẹ́ náà sì ni so pẹ̀lẹ́ mi èyí ó ti mọ̀ pé à ah, ó sympathize pẹ̀lú èèyàn tó tọ́ ni pẹ̀lẹ́ mi èyí ó ti mọ̀ pé à ah, ọkàn gbé èèyàn gan ni nígbà tí èèyàn tó ń bú yàn jẹ pẹ̀lẹ́ bọ̀ bá pẹ̀lẹ́ ah, eh, yóò sì lè yóò di sọ pé sàmàlẹ́kùn ó sì ti lọ kọ̀sán kan mímọ̀ ìsìláàmù ọ̀kọ́ wa báwọn ìsìláàmù ọ̀sọ́ pé tọ́ bá ṣe sàlámù àlékún àṣà wa káwá ju gbogbo ẹ̀nù oṣù ló ti sálámù sójú nǹkan ni níbùlọ̀ nǹkan jùlọ ẹ̀ẹ́tùn jọ sọ̀rọ̀ àsàlámù àlékún sálàfí alẹ́wà ẹkùjọ mẹ́ta ṣe dáadáa ní ojú òsì ọdún ẹ̀hẹ́n sálámù yẹn tẹ̀ wà á dí lẹ́nu kìí ti gbọ́ wà sọ pé wọ́n ti sọ pé khairu mọ̀mọ́ bá dàbí sàlámù ẹ̀ ń bá kọ́ sàlámù aleikum lọ́wọ́ gbọ́nà tiẹ̀ lọ kódà yẹlò bí o tiẹ̀ gbogbo bẹ̀ sàlámù aleikum yóò gbòjú sọ́nà bòmí ni ṣé sàlámù tá a wá ń sọnù okùn olékùn kó nínú ọmọ mọ̀nú ni Yorùbá máa wí ọlọ́run náà ti sọ fún anukura yìí pé balili insanu ala nafsihi basiratun walau kana walau kana kini walau alqa ma'adira so ọmọ ẹdẹ ènìyàn ònga ti rí nàrí ra ẹ kódà kọ́ wá wà wí sálámù tó bá ti fúlàmù mu náà sálámù tó da tí ọ̀fà yẹ̀rẹ̀ pọ̀ èyí ṣe sálámù tó yẹ pé òdìyàn ó sì máa wà ń àìkiri ẹni ó sì máa wà ń tara rẹ̀ jẹ nìyẹn kò bá so ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀ ni mùsùlùmí tó bá ń wí ó ti kó ọmọ ìyá tó sálámù sí ti kó nù tó fi dáadáa yóò ti kó nù tó kí gbogbo mùsùlùmí ó lè kó nú ẹ̀ àjẹ́ yìí pé ọgbọ́dọ̀ fi tí ó jẹ́ kó fọmọ ìyá rẹ̀ lẹ̀kọ́ ọba ọmọ yẹn ó pa ìyìnà tù ó fìfẹ́ inú rẹ̀ lẹ̀kọ́ lọ́wọ́ náà ní jẹ́ Islam kọ́lọ̀ nǹkan ọmọ kọ́ àmọ́ ṣe o. agbọ̀nrin ẹlẹ́ẹ̀kẹwàá nìyẹn agbẹ̀rin ẹlẹ́ẹ̀kẹwàá yẹn náà ló ti sọ pé ọ̀ràn yẹn ni ká máa fi dáwọ̀ ìsìlámù yàtọ̀ ẹ pé ìdìnnà sọ̀rọ̀ ọ̀tàlùmùsítẹ́fì báńkì òdodo ọ̀rọ̀ yìí ọ ó sì dáwà kásọ̀ nínú ilé rẹ ó sì dáwà àmà níta ibi tí wọn bá ti ṣe dáwà ọmọ fún wọn lọ́wọ́ ara ìdìnnà sọ̀rọ̀ ọ̀tọ̀nù sẹ̀kí tó ń ṣe gbígbà rẹ náà nù. so àdúrà máa gbà ó sì máa sapá ó sì máa sapá ti ń jì kájọ àyàn lè gbà nínú àwùjọ wa bá tó jẹ wa kọ́ bá tọ́ agbọ́nrin ẹlẹ́ẹ̀kọkànlá òun náà ní ta sọ wípé alìhìdáyà fífì ìmọ̀lẹ̀ kùránì nàwán àlàmọ́ yọ̀bù so ìtọ́sọ́nà nínú kùránì tá a bá wo ayàtọ́lọ́n sọ hìdáyà hìdáyà ó pín sọ́nà méjì hìdáyà àmà àbí hìdáyà ti ilham hìdáyà tó yẹ pé ìtọ́sọ́nà tó yẹ pé ọlọ́run ṣe fẹ́ everybody àti gbogbo ntí ìyẹn òkọ́ lọ́wọ́ àǹdí àdúrà wa ọlọ́run ti ọ̀sẹ̀ nìyẹn ní automatic pé kọ́tọ́ sọ́nà ọ̀jẹ̀ òmù ìtọ́sọ́nà ọlọ́run látara rẹ̀ ojú ọ̀nà tó ń rìn kó fojú rẹ̀ rí kọ́ fọ́pọ́ lọ ro ìdáyà látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ̀ o àti kẹfẹ́ fún kódà àwọn náà ọlọ́run fún ọ ìdáyà yẹn Quran lò dáadáa ìdáyà ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlèhìdáyà tó lè ká sọ ìdáyà ti ẹ̀sà tí èsì gbogbo ẹ̀dá èsì gbogbo èèyàn èsì gbogbo ẹranko òun náà tún wá kún sọ́nà méjì tá a pè ní yẹn ibẹ̀ ni tó ìdáyà yìí ọlọ́run ní máa fi ní rẹ̀ láàyè tí dúró àlẹ́ yìí illallahu ta'ala kò sẹ́ni kankan tó ní kápá lórí ẹ̀ àfọlọ́m ìpìlẹ̀ ẹ̀kọ́ ọgbà islam kò sì máa ṣe islam ìpìlẹ̀ yẹn ìní hidayatu tawfiq látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní máa fi tọrẹ fẹ́ni tó bá wù alẹ́ muhammed sallam ó sojú kòkòrò lórí amú rẹ̀ pé kó gba islam. ọlọ́run sọ fún pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man ó lé òkè pé gbogbo ẹni bá rò kọ́ mọ̀nà ní ọjọ́ àmọ́ mọ̀nà ọlọ́run máa fọ̀nà mẹ́ni tó bá wù ìdáyà tó tọ̀fíìkì nìyẹn látọ̀dọ̀ ọlọ́run tí máa ṣe fún ẹni bá wù iná lọ́lọ́run fi ṣe fún wa tí ìsìláàmù fi ń hùwà tí ń dùn mọ́ àyà yẹn wà nù suratul Qasas àyà fifty ìdáyà ẹlẹ́kẹ̀ ìtọ́dẹ̀ ìdáyà kásọ̀ ọ̀nà ni ìdáyà tó bàyá ní wà ìtọ́sọ́nà látara àlàyé ìtọ́sọ́nà látara tírà ọlọ́run tó sọ̀kalẹ̀ ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run tí ń sọ fún wa ọ̀rọ̀ àwọn àfa àti ń fún wa tí tọ̀sọ́nà máa dé sínú ọkàn látara rẹ̀ àti kínní àti kejì tá a pè ní ìdáyà káfà ìdáyà tó tọ̀fì wọ ìdáyà tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọ̀tọ̀lù mùsùlùmí ńlá ń wa látara ń tá ń gbọ́ ń tá ń rí ìtítí ra ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ lórí àlámọ̀rí tá a bá kọ́lọ́n kọ́ máa tọ́ wa sí ọ̀nà tààrà lọ sí òdodo àti tí ọjà àǹfààní fún aláyé àti àlìkèyàmọ̀ so tí túmọ̀ sí pé ìdínà siratal mustaqim ọjà ń tó ọjà ń tí anímùkátà sí pọ̀ láti máa tẹnumọ́ nínú gbogbo àlámọ̀rí wa yálà ń ka suratul Fatiha ni àbá lásìkò mi ta ìdìpá ń ka agbárin ẹlẹ́ẹ̀kejìlá òun náà ni ọ̀rọ̀ tọ́rọ wá látọ̀dọ̀ àwọn sálà àwọn ẹni ìsáájú tó ṣe wípé wọ́n fi tú ihdina siratal mustaqim wọ́n bẹ̀ ẹnu wọn tọ́rọ pé as-siratal yẹn òun ni Islam ẹlòmíì ní òun ni Qur'an so ẹlòmíì náà ní òun náà ni àwọn tíra ọlọ́run tó sọ̀kalẹ̀ lóríṣiríṣi gbólóhùn tí wọ́n lò ẹlòmíì sọ pé òun ni Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàbí rẹ̀ méjèèjì abubakar àti umar ọ̀rọ̀ abu aliya ni àti alhassan abu aliya àti hassan wọ́n ní ìdínà sọ̀rọ̀tọ̀ almustaqi ọ̀nà ni rasulullah sallallahu alayhi wa sallam wa sọ́ọ̀hìbá àmì sọ pé sọ̀rí kù súnnà ti wal jama'a ojú ọ̀nà àwọn ẹni rí àwọn ẹni súnnà tó gun lọ́gọ̀ wọn dúó lé lórí iná ni sọ̀rọ̀tọ̀ almustaqi torí àwọn èèyàn kan ti sọnù bí àkìdá lọ rẹpẹtẹ ìsìnà níbi tí èsì àkìdá náà dá ṣùgbọ́n tí àkìdá lọ́wọ́ ọ̀sìn àwọn míì ti di kèfèrí lọ àwọn míì ti dóńbídà lọ ìdínà siratal mustaqim tó bá ń ṣe tọkàntọkàn tọ́lọ́ ń sì gbà á fún ọ yọ̀wọ̀ àmọ́ tọ́ sọ́nà yọ̀mọ̀ tọ́ sọ́nà yọ̀mọ̀ tọ́ sọ́nà ó máa rìnà kó àwọn ẹni rí. kìí wọ́n sí pé ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run tí wọ́n sọ àwọn sàbí tí wọ́n sọ àtàwọn tàbí wọn sọ gbogbo ẹ̀ lórí pé káwà ní ojú ọ̀nà ọ̀nà dáadáa náà ojú ọ̀nà àwọn ẹni ọlọ́run. bẹ́ẹ̀ náà sì ni ẹlòmíín sọ pé táwọn ẹni àwa ní kọ́lọ̀ ọba àlekẹ́ ọlọ́kọ́tọ́ àwa sí ọ̀nà lórí ẹ̀ òun náà kọ̀tàkù ìtọ́sáájú ara ìsìnà náà ni. agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹtàlá aṣọ pípìlẹ̀ ayá ti dẹ̀ lílu aláàánà akíkúmọ́lá mọ̀tọ́ọ̀lì tó wà lè hìdáyà fi dín wàá nà tọ́lá bí lè hìdáyà áfúdọ̀lù wà ọ́wọ́lá mi tọ́lá ipe ntọ́ ga jù tọ́yẹ ká máa wá náà fi dín ìtọ́sọ́nà lórí ẹ̀sìn ìwà mélòó lánàá ilé ayé láti lọ bọ́lọ̀ àwọn tí wọ́n ṣe lánàá dà títọ́sọ́nà bá wà fún ọ tó fi ilé ayé lò dáadáa a jẹ́ pé ó rí ọ̀run náà lò dáadáa nìyẹn tọ́ba lo ilé ayé rẹ̀ rúkúrúkú ránran rédèrèdè játijàti irú ẹ̀ náà lè yàn ọmọ ẹ̀fẹ́ ìjọba tọ́jọ́ pàpọ̀ gbọ́dà tán ọlọ́nkọ́ sọ àpò ònúrú ẹ̀ so ìtọ́sọ́nà lórí àlámọ̀rí ẹ̀sìn lọ́gàjù nínú tí yàn máa gbọ́dọ̀ máa wá kódà atófin ilẹ̀ yìí pé ọ̀gá ju kéèyàn ọmọ wa rídì kìlọ̀ èyí tó sọ pé ìwọ ọlọ ìròzókè ní ìṣèjẹ ìmú fún mi ìdí nìjọ ni ọjọ́ pọ̀ jù kó tó kan ìròzókè ní torí tọ́lọ́ bá sáré sí kí òǹgá náà fọ ìdáyà náà ló fi lò dáadáa tó fi lójú rẹ ọlọ́run kó o tó kárí sí kí jọ ọ̀tọ̀ níná kó o tó kó jọ gan o tó nídìí ìdáyà látọ̀dọ̀ ọlọ́run láti ń sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé kéwù pé kí wọ́n máa fura kí wọ́n máa rìn kí wọ́n máa fura wàhálà tí wọ́n ń ṣe lórí ẹ̀sìn kéèké kékeré kíkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ inú iṣẹ́ tó le jù ni ìwọ náà ka tiẹ̀ kọ́ mọ́ bá a sì kọ́ ìwọ náà ti ṣe àwọn wàhálà kan síwájú láti kọ́ ẹ̀kọ́ yẹn ó dúró wájú ọmọ kódà bọ́ bá ń sọ álífù álífù ní gbogbo ìgbà lásán ohun rẹ yóò nìjó ohun gan wàhálà gan ni lọ́tọ̀ ìgbé pípa ìgbé kíké nǹkan tó dáa lọ wá ń ṣe pẹ̀lú pé tó ti kọ ọmọ ní kan nínú tíra ọlọ́run gbólóhùn kan nínú tíra ọlọ́run súnà ní sàtàn tó sì mọ̀ tó sì lò tó náà tó fi kọ́ ọ̀yàn ọmọ gbàlá dá ọ̀pọ̀lọpọ̀lọ gbére gbére ni ládàá rẹ̀ lọ́fi jẹ́ pé àwọn tí wọ́n jèrè ayé jù ni làwọn onímọ̀ tí àwọn tó jèrè ilé ayé jù ní tẹ̀lifù ànábi sallallahu alaihi wasallam ó sọ fún ayé pé innal ulama warathatul anbiya àwọn ní mímọ̀ àwọn ní tí a ń kó jogún àwọn ànábi ọlọ́run wa annal anbiya lam yuwarrithu dinaran wala dirhaman walakin warrathul ilm òṣìṣẹ́ ọlọ́run wá ní ẹ̀mọ́ àárò ìpé bọ́yá ilé kíkọ́ oko dídá nǹkan ọ̀gbìn nǹkan ọ̀sìn làwọn ànábì ọlọ́run wá kólẹ̀ táwọn àfáà wá jogún ẹ̀ àbásọ rárá o òṣìṣẹ́ ọlọ́run sàṣọ́là sọ pé lámì wá rí tó dín náà ara wọ̀lá dirhaman èyí tó gbó wọn fi ilẹ̀ ilé ayé táwọn àfáà wá ń jogún ẹ̀ o kì ṣe góòdì kì ṣe sífà o wọlé ورث العلم، tó lẹ́yìn ìmọ̀ ni a fi ilẹ̀ ìmọ̀ tí yẹn fi mọ̀ ọlọ́run ìmọ̀ tí yẹn fi ìmọ̀ náà lọ síbi ìyọnu ọlọ́run ní làwọn ànábì ọlọ́run fi ilẹ̀ àwọn tí wọ́n wá súnmọ́ wọn tí wọ́n gbọ́ pé wọn àwọn wá jogún ẹ̀ ọwọ́ àti àtẹnudẹ́nu títí di àsìkò táwa yìí ìmọ̀ ànábì wọ́n sọ́lá láàlú ọ̀sán náà là ń sọ ń náà ni wọ́n ń sọ láàrin oríṣiríṣi àìjẹ́ ti ṣe tẹ̀síì káàkiri gbogbo àgbáyé ẹni tí ò ṣe tẹ̀síì tó kó tiẹ̀ ní wáàsì náà ni gbogbo wọn ń ṣe láàkiri ẹ̀wọ̀n bí wọ́n ṣe pọ̀ tó ní Saudi Arabia ní Iraki ní Misra ní Lubnan ní Pakistan ní India ní Nigeria, ní Senegal ní Mauritania l'Amẹ́ríkà ní Britain ẹ̀wọ̀n bí wọ́n ṣe pọ̀ káàkiri gbogbo àgbáyé tí wọ́n ń sọ̀rọ̀ tọ́lọ́n ìmọ̀tánù sàsálà mú ti yí pé nǹkan ọrọ̀ oko ni. ilé ni ilẹ̀ ni ẹranko ni ẹran ọ̀sìn ni aṣọ ni góòdì ni sílvà ni àwọn yóò ti náà tán ti pẹ́ kò ní kàn wá wọ́n ti bàjẹ́ ṣùgbọ́n ìmọ̀ ìtọ́sọ́nà táwọn ànábì ọlọ́run ti wọ́n mú wá ni wọ́n á jogún ẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu àwọn tí wọ́n wá oore rẹ̀ wá ń tàn káàkiri látara lílo rẹ̀ oore rẹ̀ wá ń tàn káàkiri látara lílo rẹ̀ tọ́ ọ bá ti tọ́ lọ́hùn ìyàwó rẹ̀ gan gbádùn ẹ̀ tíyàwó rẹ̀ bá ti tọ́ lọ́hùn ìwọ náà gbádùn rẹ̀ yàtọ̀ sí ní tí o ṣe tọ́ lọ́hùn tọ́mọ rẹ̀ bá ti tọ́ lọ́hùn ọ gbádùn rẹ̀ yàtọ̀ sí ní tí o ṣe tọ́ orí ti ṣe oore tí ń jáde láti Saudi Arabia Qatar Kuwait àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé kí ni nítorí pé wọ́n jogún ìmọ̀ àwọn ànábì ọlọ́run wọ́n sì lò ó àtúnwé fàtìjẹ́ o wọ́n sì lò ó ọwọ́ àdì ọ̀rọ̀ ó di owó ó di nǹkan ńlá ọkọjá akápé wọ́n fi ilé lẹ̀ wọ́n fi ọ̀nà lẹ̀ wọ́n fokó lẹ̀ wọ́n fi ọkọjá bẹ́ẹ̀ ànábì ọ̀sọ̀tàn sọ pé innal ulama warasatul anbiya dájájá àwọn onímọ̀ àwọn ní ajogún ànábì àwọn ànábì ọlọ́run wà innal anbiya lam yuwarrithu dinaran wala dirhaman wà innama warrathul ilm àwọn onímọ̀ òní nǹkan kan tí wọ́n fi ilé ayé táwọn èèyàn jogún táwọn afá ń jogún ju ìmọ̀lọ́wọ́ al látara tíra ọlọ́run àti sọ́nà àníbi sàṣálà àníbi sàṣálà wá parí ọ̀rọ̀ pé fàmílì àkàdàwò àkàdàbì hafzim wà fẹ́ ẹ yóò sọ bá jùrọ̀ mọ́ ìmọ̀ yẹn èrè jẹ́ ńlá ló jùrọ̀ mọ́ làbùsọ̀ yìí pé ẹni tó jèrè ayé jù náà làwọn onímọ̀ kí á mọ̀ kí á lò kí á ìṣòfin kọ́yàn àwọn náà wọ́n jèrè àríkè á má jù torí pé ládàá wọn jáǹtì rẹ̀ rẹ̀ ni ẹ̀wà àwọn onímọ̀ tó ṣe lọ́nlù ẹ̀wù ládáṣe wọ́n ti gbà lọ lórí irú àwa ẹ̀ báwọn náà bá tún kó bẹ́ẹ̀ àwọn èèyàn mí òtún tó kẹ́kọ̀ọ́ lára ó tún máa sọ àánú òtún máa gba ládáṣe anáǹsọ tí kàn wọn lọ́wọ́ téèyàn bá jẹ́ pé ó ọmọ ní ìmọ̀ tẹ̀sìn ọlọ́run kó wá sọ́ra ba nǹkan tí ó tún wá bàjẹ́ àbí tí ó jẹ́ yọ wá di ìgbà tí ọmọ tí ó bá fẹ́ jáde sanawi àbídájí ni àbí nítorí ẹwà ẹ̀ flọ́ìtì ẹ̀ ẹwà fúnláfúnbẹ̀ làákà ìgbìmọ̀ sọ fún yẹn pé kò dáa báwọn kan bá ń ṣe é ṣe ń mọ̀wé universities and others ṣé ẹ̀yin fẹ́ mẹ̀sìn fẹ́ gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fún ọgbẹ́ bí wọ́n ti ọ̀dà ni kẹwàá mọ̀ fi yẹn ti evidence tó bí wọ́n ti ń ṣe UI náà nù bí wọ́n ti ń ṣe ń gbádùn bí wọ́n ti ń ṣe láwọn ẹ̀yin tó yẹ kí wọ́n mọ wò kọ́sì ẹ̀yin wá ń wo ẹni tí ò yẹ kẹ́ wò kọ́sì ẹ̀ wá ń wò kọ́sì ìdọ́pọ̀ lọ́dún lásán tí wọ́n kì í sọ̀rọ̀ tẹ̀sán làwọn fi gbé tí wọ́n kalẹ̀ owó tẹ̀ jọ sọ tẹ́lẹ̀ lójijì lẹ́yìn ẹni ọlọ́ mú ten thousand wá ẹni ọlọ́ mú twenty thousand ẹni ọlọ́ mú hundred thousand wá àmì ìtúndé ń bàjẹ́ báyìí lọ́nà àwùjọ wa yìí pé báyìí nìkan lọ mú wa kọ́ lọ sí ń jẹ wá tí ó tó yẹ yẹn báyìí jẹ tí ọba ti ṣe wá kò ní gba sàtìkéètì ẹ má wẹ́n tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn sọ ní kẹ́ ronú sí ẹ bá fẹ́ bẹ́lẹ̀ ọba rẹ̀ pàdé dáadáa lálẹ́kì yàrá wàhálà tẹ̀sẹ̀ lórí ìmọ̀ pọ̀ ju kọ́wá jẹ́ pé ìmọ̀ rúkìrù nǹkan bá bàjẹ́ lọ tọ́ba ti mọ̀ yí pé ilé kí òṣè rán àfikọ́ ọba two hundred thousand lórí ọmọ kọ̀ọ̀kan tó tí ó bá jáde pín láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀ pé owó ilé kéwúrè ẹ̀ ń bá fẹ́ wọlé ẹ̀ ń bí ọba fẹ́ wọlé ẹ̀ ń bá rẹ̀ ní sponsor rẹ̀ ẹ̀ tó bá jẹ́ kó sponsor ara rẹ̀ wọlé láìláhàbù ó fúri ìwájú ọlọ́run ṣùgbọ́n kọ́ wá sọ ọ̀fẹ́ fi gbélé ìké ga ọ̀fẹ́ fi fáwọn àfáà ní owó oṣù ṣe ya lè ayáto tó bá rẹ́rù lè sí ilá ẹ̀rẹ́ yìí lẹ́ka a ṣé táàní èèyàn bá da ṣé ìgbésẹ̀ tí èèyàn bá gbé dandan ni ó wá da ni nítorí ti da ọmọ ọlọ́mọ tí ọ̀sẹ̀ ó sì jẹ́ obìnrin ọ̀wá yọ gba islam ọwọ́ lọ tún ọ lè fún lóyún ọba ti sìnà ó sì wà gba islam ó sì wà kó bọ́ ní tòótọ́ ó sì gba islam tó ṣe legalize sọ legalize legalize láàlì aram tó ti sí ọlọ́run nìyẹn ọlọ́run ọlọ́run ní bí ọ pé kò sí kò sí nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn lórí òjíṣẹ́ ju pé kó sàlàyé yékéyéké fáwọn èèyàn lọ kí wọ́n wá gbà ọwọ́ ọlọ́run lọ́wọ́ tọ́lọ̀ náà sọ fún àdàbí sọ̀tàn àti innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ó lè fọ̀nà mẹ́ńtọ́ wá wù ọ́ lọ́ni máa fọ̀nà mẹ́ńtọ́ wá wù kí lè kí ó gbèrú ojúṣe ti ẹ̀kọ́ ọ́ kápá lórí ẹ̀ lọ́nà halal tọ́lọ́ ń bá gbà wálé la alhamdulillah lónìí nǹkan tí ọba sì gbà kò ní bí ọ́ lè lálẹ́kì àrùn pé òṣè wa gbowó àràmù òṣè wa gba owó graduation kò fi ṣe ilé ìkéwù ọlọ́run ní bí ọ́ lérè tẹ bá fẹ́ gbà lọ́wọ́ ọmọ tẹ̀ ń fẹ́ ilé rọ́ọ̀nù ẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ pílẹ̀sì ẹ̀ eh, eh, school fees pé nǹkan báyìí nǹkan báyìí láti máa gbowó wa tí ó fi lè sẹ́kù tẹ́sí mọ́ ó ń gán dá from time to time ẹ̀ máa rówó ná sára ilé ìwé jùkọ́ wá jẹ́ yí pé tó wá di ìparí àwọn ọmọ kan wà nítorí ẹgbà sàtífíkèétì nítorí pé wọn lágbára rẹ̀ lọ́dún yìí nísìnyí ẹnìkan wò sọ fún mi pé òun fóònù lágbájá pé iye báyìí wọ́n mọ̀ ní lágbájá ọ̀sán ọkàn kọ́ ti fóònù nígbà wọn bá ń sọ̀rọ̀ sọ̀tọ̀kùsọ̀ nítorí bó ti pọ̀ tó ẹ̀wùn kan mùsùlùmí ń kọ́ ti mùsùlùmí ó ń kọ́ ti fóònù mọ́ mùsùlùmí lẹ́nu nítorí owó gòdìmọ̀ èyí sì wà inú yẹn sì jókòó kalẹ̀ pé nǹkan àlàálì lẹ́ ń gbà ẹ̀sìn jẹ́ mẹ́rin mẹ́rin gbogbo yẹn ká wá bá mi pé àyà ọmọ ìtì ọmọ ìtì bẹ́ẹ̀ kó hypertension bó nǹkan kan mo ní kí hypertension rẹ kó bá ó ní wòlíì mẹ́rin náà ní ìgbà ah. a ní ẹfún ẹfi twenty thousand ràn wá lọ́wọ́ àgbà tẹ́ǹtì àti nǹkan kan ẹ̀ǹtí ọ̀bà ní twenty òfun one ten ẹ̀ǹtí ọ̀bà ní twenty òfun one five ẹ̀ǹtí ọ̀bà ní kankan kọ́fà bí wọ́n ràn wá lọ́wọ́ áàfù sàtìkéètì tiẹ̀ náà olóhùn ọmọ gbogbo ti á jẹ́ náà rí nǹkan kan ara àwọn ti àbalẹ̀ ibi mo ti ń sọ yìí onítọ̀rọ̀ tó ń jẹ ńkọ́ oníbẹ̀ bá ti fẹ́ jẹun sí náà ní ti bá gbóúnjẹ wá sí bẹ́ẹ̀ bá ti fẹ́ jẹun kò sí nǹkan kan àwọn kò gbé tiẹ̀ wá tààtù ní ilé jẹ́ tán lọ́wọ́ lóhun ò ti ẹ̀dá náà ń tò mọ́ kò burú ọ̀sá lè ra omi bọ́tù wọ̀tà ọ̀sá lè gbéyìn lè náà tó máa gbé bọ̀ <laughs> inú rẹ̀ bá dùn lọ́wọ́ túra ká ẹ̀wá ò bàmí jẹ́ kí wọ́n ti kó bá oríṣiríṣi èèyàn lórí pé dandan gbà ọgbọ́dọ̀ gbé kúlà báyìí wá kúlà kan ẹ̀yìn mọ̀tínà kìnnìkan mo kóra mo tún gbọ́ ẹnìkan sọ jẹ́jọ́ sànà ní àbíjẹta ẹnìkan sọ létí mi pé ń bọ̀ bá tún adalẹ̀ àwọn ọmọkọ́ ọmọ tọ́jú mo tún wá máa kó mo tún wá máa kó oúnjẹ ńlé eke nígbà tí o ti kọjá ntí wọ́n lè jẹ wọ́n ti káwọn kan sí wàhálà débi pé ẹlòmíì fi oúnjẹ ń fa ìsùn kó lè mítọ̀ tó fi fa ìsùn ìpè á káwọn tètè débẹ̀ ní káwọn lè tètè fóun bẹ́ẹ̀ wọ́n tètè dáhùn lọ ẹ ronú sáwọn wọ̀nyí yóò máa ba àwùjọ jẹ́ kò rí báyìí náà tẹ́lẹ̀ tí ó kó sí ọjọ́ iwájú òsùn ní wọ́ọ̀sì pẹ̀lú àwọn ọmọ tá à ń tìǹ lórí irú eléyìí tá à ń gbárù ẹ̀ lọ́wọ́ wọn káwọn náà bá dìbò làwọn náà ti fẹ́ mọ̀ pé yàrá mù ni ìwádìí náà sàn sọ pé láti tẹ́mi ọmọ kí aláàbọ̀láàlà ọ̀rọ̀ wà lórí hadith yẹn pa sí ààrẹ àwọn àlùmọ̀ mi wọn ní sùn fún gbogbo wa kọrí síbi kan náà hadith anáà sọ sọ́lá mi láti tẹ́mi ọmọ kí aláàbọ̀láàlà àwọn àlùmọ̀ mi wọn ò ní sùn kí wọ́n wá kọrí jù gan-an kọ́ ajẹ́ pé ààrẹ nìkan tí ọlọ́run ti ẹ̀ sọ ń yè ipe kìíní ìyá àmú ni ọlọ́run ni àdáńtì àfáà mi ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ààrẹ tí ọmọ sọ kò lè wá kéré ẹwà tí wàjú bàbá mahad rahimahullah ṣe mọ̀tàlá ọ̀gbìn abdulsalam ṣe ní sọ̀rọ̀ ẹ̀ máa ń jòkó mọ́ òkúta àní ẹ̀ máa ti sàrà àbókù mọ́nà tẹ̀ ń gbà àti yí kọ̀bátì ẹ̀yọ́ ọlọ́run sàrà àkọlé léyìí tẹ̀ ń má sọ sí tẹ̀ ń dá sọ tẹ́ ń pa màálù sọ pé àní tí ìgbókùnfin gan ẹ ti dalẹ̀ rú tipátipá lámọ̀sí lójú ọ̀nà rẹ̀ ṣé sàrà wà lẹ́pẹ̀ yìí ṣùgbọ́n alihamudulilà ọlọ́run pé kí nǹkan tó máa ṣe ń dìní kọ̀dà bíi ti tẹ́lẹ̀ o ẹlòmíràn máa sọ pé ọlọ́run mọ́jọ wọn ó sòkú bàbá àwọn àbí àwọn bí ìgbà téèyàn ń sọ̀pọ̀ ṣé orúkọ àdúrà lòun ń ṣe o <laughs> so kọ́lọ́run dákun kó ṣe àlékún ìtọ́sọ́nà fáwa àti fún gbogbo wa náà o so wẹ́ẹ́dì mo ṣe sọ ẹ mọ̀ wẹ́ẹ́ ti ń sọ̀rọ̀ oríṣiríṣi làwọn èèyàn mọ̀ wí ṣùgbọ́n tá a sọ ní ẹyí rí ẹ̀wò ìmọ̀n ká náà yẹ ju dùláhà wà lóyún ọmọdé áàkì pẹ̀tọ́ yẹ pé ọ̀n sàgbéǹde fún ìfẹ́ bọ́lọ̀ pẹ̀lú dáadáa lálùkì yàmà ó sì fà gbéǹde fún ìfẹ́ wà jẹ́nà níjọ́ gbìyànjú yàmà kọ́lọ̀ kó sí ní àjẹ́ ní àtẹ̀yìn o. lẹ́yìn ìgbà yẹn la sọ yí pé ẹ̀ẹ́

ọlọ́run ròyìn rẹ̀ pẹ̀lú sọ̀rọ̀tù mustaqim lọ́nà thirty three times nínú Qur'an ọlọ́run pè ní tariq mustaqim láàyè kan ó di thirty four báyìí sòlẹ́yìn báyìí làwa mú ẹ̀rí wá àti ìtọ́ka sí ìkankan tó ń tọ́ka sí ní inú àyà Qur'an lẹ́yìn ìgbà náà la lọ sí agbọ̀n ẹlẹ́ẹ̀kọ́ ẹ̀dógún wípé mímọ̀ sálàkà tariqal mustaqim Abubakar radiyallahu anhu nínú ẹni tí ó gba ojú ọ̀nà tọ̀tọ̀ tọ́lọ̀ ní àmọ́ tọrọ rẹ̀ nínú ẹni Abubakar radiyallahu anhu so eléyìí jẹ́ ìdá ìsì ọ̀rọ̀ padà sáwọn èèyàn bíi ṣíà kí ẹ máa bú Abubakar kí ẹ máa bú Umar kí ẹ máa bú Usman wọ́n wàá yọ Ali ilẹ̀ pé ní táwọn <laughs> so bẹ́ẹ̀ náà ni kọ̀dá gígé tó náà bẹ̀rẹ̀ wàhálà tiẹ̀ tó ń fìtì náà pẹ́ẹ́pẹ́ ń gbogbo nǹkan tó dá aláyé yìí tó ń orí àfi tí ó dá ròyìnrò ilẹ̀ tí ó dá wàhálà alẹ̀ tí ó dá fìtì náà lẹ̀ ni wọ́n sá máa jù ọlọ́ọ̀lọ́mi tí ó bọ́ǹbù tí ó tún jù nù àwẹ̀ yìí àwọn yóò ti máa retí ẹ̀ àwọn kan máa sà á wọ́n máa sà inú rẹ̀ máa dùn <laughs> ibi tí nu ẹlòmíì budé nínú ẹni tí ń tẹ̀lé mo sì ń gbọ́ lórí facebook tí ń sọ̀rọ̀ jẹ́ ti ní ń gbé dáàfà àwọn bá pe àwọn lọ síbi ojú ọ̀nà ná ẹ̀yìn náà gbọ́ àbá àwọn tẹ̀lé ọba ní àbá àlàgbájá àjọ wà bẹ́ẹ̀ ni àjọ wà náà ni bu ẹ̀rìn ó sì sọ ó sì di àwàdà ọsọ ọsọ di àwàdà tọ́yẹ pé ńgbà tí bá lé pọ̀ jù àníṣàṣà nǹkan sọ mọ́ àmọ́ sọ pé ẹ̀ ní àwọn òtún kàmí ti ìrẹ́ ọlọ́run wọn wá sọ lọ́dọ̀ rẹ̀ kó níbi mímí jáàdínàmọ̀ mímí lásán ní ẹ̀kọ́ ìpínyẹ̀ tí kò bẹ́ẹ̀ o wá sọ́jà àwàdà lọ́sọ́dà wẹ́wà ọlọ́run fún mọ̀ kò ronú lórí pé ìmọ̀ nìkan ọmọ tó àti kéèyàn ó lò kó fi lọ pàdé ọlọ́run dáadáa ṣètọ́n nímọ̀ àfáà ni lẹ́yìn fún àfáà ṣètọ́n ni àfáà gidigidi sámsámú ọlọ́run tí ìdáadámọ̀ ti fi ń sẹ́kulé ibi tọ́lọ̀ ń fún lóye dé ọlọ́run tí ìdáadámọ̀ yìí kàn kọjá níbi tọ́lọ̀ mọ̀ ní kàn kọjá ní lóde ń sẹ́kulé dìgbà àìlú ilé ìwò lè lé ọlọ́run gbẹ gbẹdẹ. nígbà ọlọ́run tó dáa tán ní àná khairum minhu à ó lòun lórí jùlọ ìwọ ọlọ́run sọlọ wàá mọ̀ pé ádámọ̀ lórí ju ṣètọ́n lọ. khalaqtani min nari wa khalaqtahu min tin ìwọ ọlọ́run ti bi iná ló ti dáhùn ebi amọ̀ ló ti dáhùn iná lórí ju amọ̀ lọ ní sọ fọlọ́run tuntun asáfẹ́ ló ń bẹ̀ òní wípé ká sọ́ra sí pẹ̀lú àwọn èèyàn tí ń yẹ̀yẹ́ sàbí ànábì sallallahu alaihi wasallam àsìkò táwọn ó lò láyé ni ń lò lọ ní ó sì lò wọ́n ti ń lò àti táwọn ọlọ́run bá dilé wọn bá lókun kò ní túfù lára Islam wọ́n takò ẹ̀há takò ẹ̀há ẹjọ́ ń torí ọlọ́run láwùjọ wa ìfẹ́ àndínkù náà ibi ń pọ̀ sí ọ ń pọ̀ sí ní bó ṣe ń bú àwọn sàbí àníṣà sálàm àwọn èèyàn tí bu dá orí kí àwọn tó ń ṣe wájú pè lórí kí náà lè gbà tẹ́kùn náà lọ tanná wọ́rọ̀ báyìí àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ tí yẹn máa bú ànábì sallallahu náà sọ ní àdìlẹ̀ pé látọ̀tò bu àmì àwọn sàbí mi ẹgbẹ́rọ̀ bú wọn fa wallahi law anfaqa ahadukum mithla uhudin dhahaban ma balaga mudda ahadihim wala nasifahu sẹ́nìkan nu yín tó bá wo òkè húdù bó ṣe tóbi tó ní Madina tó wá ní góòdù tó ṣe déédéé rẹ̀ tó bá na sójú ọ̀nà tọ́lọ́n pátápátá látòkè délẹ̀ kò ṣe déédéé múdù ẹyọ kan táwọn bá na sójú ọ̀nà tọ́lọ́n kódà kò ṣe déédéé ìdajì múdù àdìsá nẹ́gbẹ̀ tọ́lọ́n àsìkò tí Islam ò léèyàn lára tí ò léèyàn lára ni làwọn ṣe àsìkò tí ò léèyàn lára ni làwọn ṣe Islam tiwọn tí wàá lò lè ní sí ní ìsìn tó ń tó ṣe tí ó wà dàbí jù wọn inú ẹ ti náwó sí islam jù láyé ní ìsìn àwọn alu Saud àwọn fámìlì Saudiya inú ẹ ti náwó sí islam jù láyé nìyẹn àti ìrẹgbẹ wọn àìmọye wọn sáré tí wọn ti kọ́ lọ rẹpẹtẹ àìmọye ilé tí ó ti wọn ti kọ́ lọ rẹpẹtẹ táwọn ọmọ ilé tètè rẹ mọ àìmọye ọmọ tí mọ́sálásí yẹn tún ti bí lọ rẹpẹtẹ àti ilé tí ó rẹpẹtẹ. kọlọmọdún wọn ládẹ tó ń ti bẹ́ẹ̀ náà kò dàbí ìgbà tí islam kọ́ bẹ̀rẹ̀ tọ́jú any slight mistake tí àwọn ọmọ yẹn bá fi kú lásìkò yẹn islam tán nìyẹn wọ́n wá dúró tì wọ́n náwó wọ́n nára àbáfi ọ̀sàjẹ́dé jẹ́ sí díìk oríṣiríṣi nǹkan lọ́sùpà tó fi jẹ́ sí díìk wọ́n ní lásìkò jà ìlíyà gan-an wọ́n mọ̀ lẹ́ni òdodo tí máa ń sọ òdodo ẹ̀dí bá máa ń sọ òdodo pọ̀ máa jẹ́ sí díẹ̀ lẹ́yìn ìgbà náà gbàtà ní sàfàm dé ó tún wáá gba ànábì sàfàm gbọ́ débi pé táwọn èèyàn kan bá wá ba yí pé òjíṣẹ́ rẹ tó mọ̀ lọ gbàgbọ́ nǹkan ìmọ̀tọ́mọ̀ tó sọ lónìí rè yọ sọ fún wa pé tí wọ́n wáá pé bẹ́ẹ̀ ṣe wí òun ló ṣe sọ ó ti sọ dìda kùtùkù kò sí nígbàgbọ́ sí <laughs> alẹ́ ọlọ sí bẹ́ẹ̀ tìlùmọ́ kí bẹ́ẹ̀ ó sì kó bẹ́ẹ̀ tó lọ sánmà ó sì jèkè rábùbá kiri ó sì sọ fáwọn èèyàn àyàn tí wàá gbèrò bá àbùbá kiri ìgbé ẹni rẹ̀ ọmọ ní láàrin òru kílẹ̀ tó mọ́ yìí náà ló lọ sí bẹ́ẹ̀ tìlùmọ́ tó ní iye oṣù tá lùkà tó dán Jerusalem ó tún wá ló ń gòkè sánmà lọ ó tún lọ gbà wà àbákì sọ ni òun ti gbàgbọ́ torí lórí ẹ̀ èwo ló jù yìí lọ yọ àjọjókòó báyìí tí ó sọ pé jùbìrì ti wá láti sanwó ti wá jíṣẹ́ fún oṣù sọǹkan báyìí oṣù ti padà lẹ́yìn ọwá ju gbogbo ìdẹ́rù lọ ẹ gbogbo òwúlẹ̀ ló lò láàrin ìdẹ́jú kan sí kejì àyè nǹkan kan tẹ̀lẹ̀ àwọn ó sì darí ráì àwọn ó sì rámì rẹ̀ lára nígbà sálà pé kò lè sọ̀rọ̀ nǹkan ti rìn mọ́lẹ̀ wá yóò sì dé yóò sì sọ fáwọn òun ó sì gbàgbọ́ òun gbàgbọ́ níbi tó ju ìyàn lọ àdínsà sáàmù náà sọ pé ìgbà míì tí bá sọ yìí pé ìgbà táwọn míì táwọn sọ bá ń sọ̀rọ̀ yóò sọ na pé kàdábà ni nìyẹn tó wọ́sọ̀ jáka ní Abubakar àwọn ará mọ́kà pé mi ní rọ́ abágìsì ń gbà mí gbọ́ tàbágìsì ń jẹ́ sí tó bá ní ìdínà ọlọ́run tó wá sí ojú ọ̀nà ojú ọ̀nà àwọn tó ọlọ́run wá ṣàlàyé rẹ̀ láàyè mí ike mina nabi yina wasi diiki laayika ledina anama allahu alayhim mina nabi yina wasi diikina wa shuhadaayi wa sọlixina wahasuna ulaayika rafiqa àwọn tó ń ṣe rọra fún nínú wọn làwọn ànábì ọlọ́run àti àwọn sèdèké àwọn olódodo èèyàn tí wọn máa gba àwọn ànábì ọlọ́run gbọ́ inú ẹ̀ náà ni abubakar wà lọ́dọ̀ yàrá àṣìṣe burúkú ni kí ṣíà kọ́ máa bú Abubakar kí wọ́n máa bú Umar kí wọ́n máa bú Usman kìí ṣe nǹkan rí rárá ìyẹn iṣẹ́ sì mọ́ ẹ bá ló ń gba Kùránì gbọ́pá dìtì ló wọn gbàgbọ́ ojú kan náà lọ́wọ́ kìí fi rí hàn ènìyàn àlẹ́ sáwọn ti fi sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn kan ń bọ̀ tí ń bọ̀ wá máa sọ báwọn ẹ dé ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́wọ̀n wọ́n sọ fún yín pé Kùránì wà wájú àwọn ìtọ́ba wà nù rẹ̀ ní halali àwọn sọ di halali dọ́wà ń bẹ́ẹ̀ nu haramu àwọn ògbè ní haramu kúrò nìkan lọ́kà wọn àdìsí anáṣà sára mi ò tí àwọn èèyàn kan bọ̀ bá wọn wọ́n ní kúrò àrùn iwájú wáyé kò yí padà ń bẹ́ẹ̀ nu hara àlàálì àwọn ọkàṣẹ́ àlàálì haramu àwọn ọkàṣẹ́ lẹ́yìn yìí kò sí nǹkan mímu àwọn ẹ̀yìn tẹ̀sìn ọlọ́run àwọn ẹ̀yìn kùránì ọ̀sọ̀kalẹ̀ láti sánmọ̀ ju wípé ọlọ́run fi rán Jibril wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi iná ní ìsọ̀kalẹ̀ rẹ̀ bí tàbí ọlọ́run fi fi ọkàn ànábì sọ̀sọ́lá ni pẹ̀lú kókọ́ mọ́ sọ̀kalẹ̀ sínú ọkàn rẹ̀ ṣé gbogbo tí ànábì wá sọ àti tó ṣe ṣe ní bẹ́nu kùránì ọ̀rọ̀ ìntọ́lọ̀ ní kọ́ jẹ́ Kọ̀rán ló fún wọn Kọ̀rán ìyókù iná ni a ń pè súnà rẹ̀ a wà sí wàá jù àbí tó kù wọn kọ́ wá sọ pé ọgbà Kọ̀rán nìkan ni kódà yàtọ̀ sí pé ọjọ́ ó tún pè yàn lọ sí ibi kèfèrí pẹ̀lú náà ló

ìforíkalẹ̀ ìbò lọ́n ti pọ́ láti ẹ̀pá òróró tètè rè àtàyà ń bò lọ́wà nínú kùránì ẹ̀mbà tí ń pèpè lọ síbi kùránì nìkan tó ní kó wọn sọ àdìsí lẹ̀ káàkiri hàn ẹ̀mọ́tẹ̀ méjì rẹ̀ ọmọ ẹ̀yẹ ẹ̀bọ̀ lápò ni ṣùgbọ́n àti yàn bá wà lágége tí ń kọ̀ndẹ́mù àdìsí kọ̀ndẹ́mù àdìsí kọ̀ndẹ́mù àdìsí kí ni bàbá rẹ fi jẹ́ àfa kùránì àtàdìsí náà ni ìdí wọn fi ń rẹkọgnáìsì tiẹ̀ náà pé àfáà mi ọ níwọ̀n bá Quran àtàdìsì náà ni èyí sì nǹkan mi tọba ti wá sọ pé ọkàn dẹ́mu àdìsí ajẹ́ pé nítorí ń jà fún òsì ń bẹ̀rù tí bàbá rẹ̀ fi ń jà fún òsì ń bẹ̀rù àwọn èèyàn sì ní òye wọ́n sì ní ọgbọ́n wọ́n sì ní àkọsílẹ̀ tọba ti sọ̀rọ̀ kan báyìí èyí tọ́lá wọn sọ di ọmọ tó ti takò bàbá ẹ ó di apá àlànà bàbá so ọlọ́mọ sí á ní ákùlù wálìdì o nǹkan sọ ń bẹ̀rẹ̀ ni wípé mọ́sálẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún yẹn ẹlẹ́ẹ̀kọ́ẹ̀dógún yẹn òní wípé ojú ọ̀nà siratal mustaqim òun náà ni inú ẹni tó rin ojú ọ̀nà yẹn títí kálẹ̀ kí ó sí méjì iná ni Abubakar wà àti àwọn sàbíà níbi ọ̀sán àkọlà Umaru ní Usman ní Ali ni ojú ọ̀nà yẹn náà ni gbogbo wọn tọ̀ kọ́lọ́nkọ́ yọnu sí gbogbo wọn. ẹlẹ́ẹ̀kẹrìndínlógún oní gbáàna lèmọ̀mí náà nínú àdínní wọ́sọ̀fù islam ti kọ̀rí ìpínlẹ̀ mustapha àwọn mọ́mìnì nínú àwọn àjànú àwọn náà ròyìn islam fún náà ní sọ̀rọ̀tùl mustapha so àti sàlàyé tọ́pọ̀ lórí yẹn kálọ̀wọ́ suratul Ahqaf láti twenty nine to thirty two ẹlẹ́ẹ̀kẹtàdínlógún òun náà ni pé sọ̀rọ̀tọ̀lù mustaqim káàwí ọjọ́ tẹ̀dìrìbù ní alàdùá fi awwal sura min al-Qur'an wàtẹ̀bí aláàmìyàtì fi hayatil mu'min wàkìyàrí ní afẹ́d ọlọ́run tọ́ wa sọ́nà lórí pé ká máa ṣàdúà ká máa tẹnumádùá àdúà àti kádàrà wọn ò takora wọn ìtí ń jẹ́ kádàrà orí nǹkan mẹ́rin náà ló lé lórí. ìmọ̀ ọlọ́run tó kárí gbogbo nǹkan tí ọ̀sáyà fi fún èrò ọlọ́run tá ní gbogbo nǹkan bá fẹ́ ṣe tí ọba fẹ́ ṣe kò tí ẹ̀ ní pé àwà pé ẹnìkan ò nílé orò lè ẹlẹ́ẹ̀kẹta ni àkọọ́lẹ̀ àlékè láti lórí gbogbo nǹkan sínú orígun ẹlẹ́ẹ̀kẹrin tí kára àdó lórí iná ní kí gbogbo nǹkan yìí kọ́ wá máa ṣẹlẹ̀ ní ìbámu tí bọ́lọ̀ ṣe kọ́lẹ̀ kò sí àtúrò ń o ẹ bá sọ pé ní àtúrò ọ ń ka nínú àwọn ni ní àlìbàdá kò sí bàdá òfọlọ́run kò sí ọ̀rọ̀ ọlọ́run àdúrà ó sì ṣe ní okùn fàtọ́rẹ́ pé ńgbà tó bá ṣe lòun ó tí ò ń fẹ́ nítorí ọ̀tọ́rọ̀ lòun ó fún ọ mọ́wàá rò yí pé ọwọ́ àti àdúrà kan tọ́nà wà á ń tíṣẹ̀ wà ń kọ̀rẹ́ tì rẹ̀ àkídà burúkú nìyẹn kéde pé ọlọ́run yí padà àwọn sọkúsọ kan ọlọ́run ó kò lé lórí agogo àwọn àlámọ̀rí ẹ̀dá pé iṣẹ́ ọdún kan rè é máa kó lọ lórí ìbámu yẹn ni wọ́n fi máa ma etí kálukú òsè wọ́n sì máa kọ́lẹ̀ wọ́n sì máa kọ́lẹ̀ wọ́n sì máa kọ́lẹ̀ láàyè bàtí dálù lùkàwùlù làdáyà ọ̀rọ̀ ìyípadà lọ́dọ̀ ọlọ́run ó ti mímọ̀ sí gbogbo nǹkan omini sáyẹ́ǹsì omini pótẹ́ǹsì ó ti lọ́rọ̀ yẹn ìmọ̀tò kéékèèké kéésẹ́gbẹ́ ẹ̀dá àdúà múra sí bó o ṣe múra sí ìlọ́lọ́run ti mọ̀ án igbó múra sí àdúà láti wò báyìí àdánwò báyìí wọn ó fi kọ́ ó sì múra sájọ àwọn ó sì yí padà tó fi mọ̀ pé ọlọ́run bá ń bẹ. yẹmufu láwù máa yàtá wà yóò fi fitu wà nígbà ọmọlì kìtàbì náà ṣòfò àmọ̀nsókù ti mẹ́nu kọ́ra lọ́lọ́run sàlàyé ìgbà náà wọ́n sọ àwọn àyàkálẹ̀ kanlẹ̀ fáwọn ànábì ọlọ́run tó wọ́n máa lò dásìkò kan nígbà bá dàsùn òtún wa òun ó tún wa pa ìdájọ́ rẹ̀ rẹ̀ wọ́n tún wa lò mí kì í ṣe kádàrá ọlọ́run láwọn àṣọ pé yẹ́mú láwọn mọ́ ẹ̀yà sáwọ̀ yìí síbi tù àhàhà lọ́ọ̀ká táwọn mùfàsírù ń sọ lórí àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n afá kan bí mo ṣe fẹ́ràn rẹ̀ tó ó sì sọ̀rọ̀ tọ́kítàkù àti àkídà islam onírè ọlọ́run tọ́ba tẹ̀ ń bẹ́ẹ̀ nú àkọọ́lẹ̀ rẹ̀ pé buhari ò ní wọlé tẹ́lẹ̀ báwa yí padà lágbára lórí ẹjọ́ wọlé ẹ̀wọ̀rọ̀kọ̀rọ̀ náà wọn. tèmi náà ló ti wá wọlé tó sì fi jáde kí wá lọ ṣẹlẹ̀ ẹ̀dá ṣé tuntun ṣẹlẹ̀ ni. yẹ̀fọ́ àlùfẹ́lẹ́ màkàlùkì máa yà ṣáà o wà hókòmò o sàárà o àdọ́ra o àfọlọ́rin ni yẹ̀fọ́ máa yà ṣáà nítorí bá nú èrò ọlọ́run ni ó ṣe fẹ́ dá ẹ̀ kọ̀bá àmọ́ sí nú èrò tiẹ̀ kọ̀bá àtakò èrò tiẹ̀ nítorí wà nú èrò ọlọ́run ni ó lékè yẹ̀fọ́ alùfẹ́ lè má kàlù kì í máa yá ṣáàhù wà hókúmọ́ òun sàárà òun àdọ́ra òun. ọlọ́run ti gbé dájú ẹ̀ kalẹ̀ ìtọ́ba dùn máa wà láwọn máa tọrọ dọ̀nà láwọn tọrọ dọ̀nà tọ́ba wá ń ṣe fún wa káfí mọ́ lọ́n tọ́ba gbé kejì dé ká tó fi mọ́ lọ́n bákan náà tába tí wàá mọ́ lọ́n níbi ìkíní ìkejì àwọn máa gba aládá lọ àtiwọ̀tán wà jẹ́ àtiwọ̀tán tó dáa sòkọ́lọ̀ ń dé àtiwọ̀tán wọ́ dáa o ọ̀la àti òwòlà nù rẹ̀ ṣé bẹ̀rẹ̀ ládùn sí ìṣàlà lórí ẹlẹ́ẹ̀kẹ́ tàbí ní ogún ipe gbólóǹtọ́lọ́ ní ká máa tó ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀ ní mùsùlùmí ọjẹ́ ìreni lórí mímọ mójútó àdúrà ṣíṣe àti pàtàkì àdúrà nínú ìgbésí ayé mùsùlùmí ó tún wáá kàlẹ́tà fún wa èyí tó dáa jù nínú gbogbo àdúrà ó náà ní ihdina siratal mustaqim ọlọ́run dágún sá sí fún wa wọ́n sá fún wa hada wa sallallahu ala nabiyyina wa alihi wa sahbihi wa sallam